ọ̀gẹ́rẹ́rẹ́. ọ̀pọ̀ ọ̀nà sún. a ló sún kàn. ó sún kan aṣọ tó kángun séégún. ẹ máa bá wa ká lọ. ṣẹlẹ̀ níbi iṣẹ́ wa wọn á ní kí n fi lọ kí n gba ìmọ̀ràn. wọ́n fẹ́ dá àjọ ńlá kan àkùnrin láti dájọ́ ẹ̀ àwa rò pé tá a bá tó twenty owó yẹn á lè tó á lè tó ṣe nǹkan ṣùgbọ́n àfẹ́ mú àwọn èèyàn lásán sínú ẹ̀ gbogbo àtàwọn arẹ́nu ara wa ta dẹ̀ mọ̀ pé àwọn eléyìí wọ́n ṣe gbàgbọ́ adi seventeen ó wá kù mẹ́ta pàtó àkùn mẹ́ta yẹn là ń ronú pé ok tá a bá rẹ́ni tó lè mú méjì inú wa dípò tá a fi lọ mú àwọn tí kò wúlò màá ní kí n bá ẹ sọ pé ṣé a lè mú méjì lọ́dọ̀ wa ń bí ká máa dá méjì tí wọn náà bá rí kó máa filẹ̀ àbó pé ó dà bẹ́ẹ̀ yẹn mo pé. orí mi àjọ. bóò tí ò bá dá aṣọ wàá sọ fún pé kí n má bá wọn dá sí i má dá ṣé ká má dà owó ọ̀rọ̀ ẹ̀rọ náà lélẹ́yìí orí mi ò wọ́n ká má dà wàá sọ ká má dà. ọkọ mi. dúró dúró dúró fún ẹkẹ ṣé òun gbé ẹlẹ́kẹta ẹ̀ ẹ̀kẹta rèé tí màá fọ̀rọ̀ lọ tó yẹ pé ẹ̀rín ló máa fi mí rin èmi tẹ̀ ń fọ̀rọ̀ lé. ọlọ́run sánú mi. Ah, ah. màá finú lé ilẹ̀ fún kẹ́yìn. ẹ tẹ̀ já serious báyìí òyà ẹ mọ̀ bínú ṣẹ́tì gbọ́ ẹ jẹ́ ká serious báyìí. Ah, kí wàá ní gbogbo ètò ìṣe tẹ́lẹ̀. ẹ má bínú ẹ jẹ́ ká serious kí lẹ́ni ká ṣe kí ni ká ṣe ó dẹ̀ ti mú mi. adé ẹ má bínú. Ah, kọ́tí mò ń sọ ni pé àlàfẹ́ dájọ́ kan àfẹ́ dájọ́ kan àfẹ́ dájọ́ kan àjọ kan a ṣẹ̀ṣẹ̀ pé seventeen mo á wò pé ṣé ká àkókò mú méjì so that ta bá ń dá méjì ta bá gbowó yẹn á lè tó ṣe nǹkan. kì <laughs> dáadáa àjọ àjọ ní àjọ ìgànnà ó dà pọ̀. fún nǹkan mi láìkẹ́ fún bá ìjà o màá bá ah, ah. ìjà o kí ló fàjà nu gbogbo ta sọ. sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ẹ̀ rè sọ̀rọ̀ dé ẹlẹ́ẹ̀kẹta ẹ̀ báyìí n bò ní fìlà lọ́wọ́. mo ti rẹ̀ tó bá rẹ̀ rẹ̀ o ah, ẹ wá. onye ege àjọpọ̀ àjọpọ̀ àjọ ni. ọmọ sọwọ́ ní òrùn. ó sọwọ́ ní òrùn jàre oúnjẹ ní sùn abẹ́ ní ẹni ní gbé. Eh, nǹkan kan ló ń ṣẹlẹ̀ nílé mi ó dẹ̀ jẹ́ nǹkan tó le díẹ̀ ah. mo wá rò títí pé ta ni mo lè fọ̀rọ̀ lọ mo rí i pé àìrí kékeré ọ̀rẹ́ bí mo jù ẹ lọ ọ̀rẹ́ jọ ni wá eh, ọmọdé gbọ́n àgbà gbọ́n náà la fi dálẹ̀ fẹ́ ṣe rí nínú ilé mi lẹ́nujọ́ mẹ́ta yìí ìyàwó mi dìvẹ́lọ́pù nǹkan kan tí mo rí tí n bá ń béèrè ìmọ̀ràn lọ́wọ́ ẹ̀ báyìí ẹ̀rín ni á bẹ̀rẹ̀ sí rẹ́rìn ni eh, ǹjẹ́ ó yẹ ká jáde lónìí ká akànbù sẹ́rin ní ààrẹ rìn yẹn títí títí omi omi á dẹ̀ máa bọ́ lójú ẹ̀ àárín àdìgbòlulẹ̀ tó máa ah, ah. mo ní kí ló ń ṣẹlẹ̀ kí ló àyà mi wá bẹ̀rẹ̀ sí já kí ló dé. Eh, but nǹkan tí mo rò ní pé wọ́n máa ṣe yí pé bóyá ń sọ̀rọ̀ àwàdà kan ló jẹ́ kó máa fi yín rẹ́rìn-ín. nǹkan yẹn ti ṣẹlẹ̀ ní ẹ̀kínní ẹ̀kejì ẹ̀kẹta lọ́wọ́lọ́wọ́ mo yẹ jáde òun rẹ́rìn lọ́wọ́ ni ọ̀rọ̀ ni mo dẹ̀ ń béèrè lọ́wọ́ ẹ̀ pé nǹkan yóò ṣe ká ṣe tàbí ká má ṣe ó bẹ̀rẹ̀ sí rẹ́rìn ni ó ń rẹ́rìn ni mo wá wò pé kí n tètè béèrè. ọ̀rọ̀ tẹ́ ẹ sì sọ yìí èèyàn gbọ́dọ̀ fojú wo ọ̀rọ̀ yìí torí irú nǹkan tẹ́ ẹ sọ yẹn ó ṣẹlẹ̀ ládùúgbò mi nílé ọ̀dọ̀ mi tí mò ń gbé bẹ́ẹ̀ ẹ̀rín la lérò pò ń rìn sá sá sá ọkàn ṣàdédé tó bí ọjọ́ mélòó kan àfi iye tó ya wèrè ah, ah. Ah, ọ̀rọ̀ yẹn bẹ́ everybody lọ́kàn jẹ́ because àmọ́ àmọ́ irú ntọ́sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ṣe ní ẹ̀ madam rẹ́rìn yẹn ká má lọ fọwọ́ kékeré mú ọ torí ó lè jẹ́ akọ ògbóná. kí lèèyàn lè fi dá àpẹẹrẹ mọ̀ náà fi lè mọ̀ bóyá nǹkan kan ń ṣe ni. ntọ́sẹ̀lẹ̀ ni pé èmi náà tẹ̀lé délé ọ̀dọ̀ yín ń wo tá a bá ti débẹ̀ àwọn ìbéèrè kan wà tí màá bi wọ́n léèrè. àjọ torí Ọlọ́run. tá a bá ti bi wọ́n. torí Ọlọ́run jọ. ká tó máa gbèsè dájọ. ẹ jẹ́ ká lọ. ìyá yìí ó sáré lọ́jà ó sáré lọ́jà. hello ẹ̀hẹ́ ẹ dúró dè mí mi ò ní pẹ́ dé ṣọ́ọ̀bù mọ́ṣẹ́ gbọ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mò ń ṣe ìrànkan lọ́wọ́ lé mi ẹ má bínú mi ò ní pẹ́ dé dẹ́ni eh, ẹrù tí mo eh, àwọn ọjà tẹ̀ bèrè yẹn tí mo ní kán bá mi já wọn já lẹ́nu màá wá eh, màá wá àríǹjẹ̀ sí má ẹ ṣé gan God bless you ma thank you. ẹ ah, ah, mi ò mọ. ọ̀rẹ́ mi ni. ok àwọn ah, mo pé nísìnyí lẹ jáde ẹ̀dẹ̀ sùn sáré wọlé padà sí òsì ọ̀rẹ́ mi ló ní àwọn ìbéèrè kan tó ń fẹ́ béèrè. ẹ má bínú madam mo láwọn ìbéèrè kan tí mo fẹ́ bí yín léèrè. lẹ́nu ọjọ́ mẹ́ta yìí báwo ni ẹ ṣe máa ń jẹun sí báwo ló oúnjẹ oúnjẹ ṣe máa ń lọ lẹ́nu yín sí. oúnjẹ mo ṣe máa ń jẹun sí ṣé èmi àti yóò jẹun láàárọ̀ yìí bá ti jọ láti jẹun láàárọ̀ yìí adẹ̀túnjẹ jọ sínú lálẹ́ àná ni àbájọ́ máa ń jẹun náà kọ́ ni àjọ máa ń tọwọ́ bọwọ́ jẹun ni kí ló dé o ṣé ò le o. kò sí ìyọnu ẹ ẹ má bínú o tí ẹ bá fẹ́ sùn lálẹ́ báwo lóorun ṣe máa ń wá tó yẹ pé ẹ fi tètè sùn àbí ẹ kì í tètè sùn. òun èmi àtọkọ mi jọ ń sùn àjọ ń jí ni àbí mo parọ́ ni. bẹ́ẹ̀ni. ṣèbá jọ ń sùn ọ̀pọ̀ ọ̀gbà mi gan wọ́n tún lè jí kú mi tèmi àṣìwà lórí bẹ́ẹ̀dì tí màá máa sùn. kí nìkan tó ń ṣẹlẹ̀ máa dìá. irọ́ kò sí nǹkan kan jákèmí náà jákèmí náà fi kankan nígbà tó ń sọ̀rọ̀ tó rún yẹn mm. nípa wa sọkàn mi ẹ̀mẹ́lòó ni o máa ń jí lóru tẹ́mi bá sùn tó máa ń jí. <laughs> ẹ wọ́n gbà iṣẹ́ yín báwo ló ṣe ń lọ déédéé á rí i pé inú ilé ni mo bá yín sìn báwo ni ibi iṣẹ́ yín báwo lẹ ṣe ń kọ̀ pẹ̀lú àwọn kọ́sítọ́mà tí wọ́n bá yín rajà báwo lẹ ṣe ń attend sí wọn ẹ má bínú. ó yẹ kí n ti lọ sí ṣọ́ọ̀bù gan báyìí àwọn kọ́sítọ́mà mi dúró dè mí ọlá pé mo ní nǹkan tí mò ń ṣe lọ́wọ́ ni mi bá ti wà ní ṣọ́ọ̀bù tipẹ́tipẹ́ kí ló dé kò sójúmọ́ kan tó máa bí ṣé mo ní sátọ̀dẹ̀ mo ní sànńdẹ̀. ó dà jẹ́ béèrè pé ṣé kò sẹ́ni tó jẹ́ ní gbèsè nínú oníbàárà ẹ̀ bóyá owó tó pọ̀. ẹ <laughs> wá gbà mí ẹ gbà mí o. ọ̀rọ̀ yìí ti yé mi èmi àti tá a bá jáde ń sìn àjọ máa débì kan o ti yé mi ṣe ti gbọ́ ẹ jà lọ. ẹ madam ẹ má bínú o. mi ò bínú. a padà yọjú sí. ọ̀rọ̀ àwọn òkùnrin méjì wọ́n dára mí ara wọlé wọ́n tún dára mí ara padà èmi èmi Foyeke fún ara mi. mo mọ tí mò ń ṣe nǹkan tí ń ṣe mí ni ò mọ ara rẹ̀ èmi wo ewo tí ẹ ń tèmi owó ọwọ́ rẹ̀ yàrá ìmọ̀ ọ̀dà fáwọn ológun òpònú ayíràdá lẹ́yìn tí. ṣé wọn náà rí i. ẹ lè ṣe ẹ má pààyàn lẹ́rìn. ẹ ọ̀rọ̀ tí mo bá wá ó jù báyìí lọ. Hmm, bàbá hmm? mo fẹ́ rìnrìn àjò. kí ló dé. mo ń rè dálẹ̀. ń gbò ó lo tí ń rò. Hmm, kìí ṣe pé mo rò tẹ́lẹ̀ náà àmọ́ mo ti pinnu pé mo fẹ́ fi lélẹ̀ fúngbà díẹ̀ kí ló dé. ọmọbìnrin tí ń bẹ pẹ̀lú mi hmm. kò jẹ́ ń gbádùn mọ́ nù lé ah. ìyàwó mi. ṣáàwò kí ló ló ṣe. bàbá ó ti mú ilé sú mi pátápátá mo wá wò pé tí n bá ṣe gàyà díẹ̀ fún díẹ̀ tí mo wá bìkan gbà lọ àrí èké láàrin ẹ̀ tàn bọ́ mi kì í ṣe tí fi kàkà yẹ ẹ̀ bọ̀dì kí ló sún yín débẹ̀ o. bàbá ẹ mọ nǹkan tó tiẹ̀ ṣíwò ó ti fẹ́ sọ mí di nǹkan mi nù lé àfi bí ìgbà pé mo rí mi ò pé mọ́ bórí tiẹ̀ ni ò sì pé ni wọn ò mọ̀ ah. ǹjẹ́ ìwọ ìyàwó mi o mo fẹ́ jáde lọ o aṣọ ìwo ni kí n wọnú àwọn aṣọ yóò bu ẹ̀rín ni kàkàkàkà ah. yóò sì rẹ́rìn tí yóò sì máa la mi lójú ah, ìyàwó mi lónìí o àti jí five hundred níbẹ̀ lọ́wọ́ mi o ọ̀kẹ́ni ọgbọ́n ò lẹ́ẹ̀rì dá ní ó bá bẹ̀rẹ̀ ẹ̀rín tá a wí yìí nígbà míì ó lè ṣorin ni ó bẹ̀rẹ̀ sí fi kọ tí ó máa jó tí ó tún máa rọ́ọ̀lù mi tí ó máa ṣe kí a ní í ṣe mí. kí ló lò ó ṣe. n ò wá gbádùn mọ́ nínú ilé ni àbí báwo láì ṣe pé nǹkan ń ṣe mí mo pé mo bi léèrè bá tó wá bi léèrè kí ló dé tó fa ẹ̀rín tó bí ìgbà tí mo tọ́ wèrè <laughs> lẹ́rìn yìí ó wà á tún lé kéńkà sí i ó wá sọ mí di dìdìrín pátápátá sínú ilé. lóbìnrin náà. bẹ́ẹ̀ ah. <laughs> ó tiẹ̀ sí dáa ní ilẹ̀ wa ẹ̀wọ̀n ẹ má bínú bàbá ẹ dákun. <laughs> Ah. kí ló ń kọ́dà gbóná ẹni ń pa ọ́ lẹ́rìn. Ah. ẹ̀yin ò ah. àpótí ẹ bá tẹ̀lé dàpọ̀ kí ló bí ẹ̀rìn wá kí ni. ó tẹ̀rìn. bàbá ọ̀rọ̀ tí ń dùn mí lẹ́yìn náà fi ń bá rẹ̀ rìn o ọ̀rọ̀ tí ń dùn mí lẹ́yìn fi ń bá rẹ̀ bí iṣẹ́ ń ṣe bí ìròyìn. <laughs> kí ni n pa ó lẹ́rìn. n ó rẹ́rìn. kí ni kókó ẹ̀ ní. ẹ̀mí yóò gùn ẹ pẹ́ fún wa sẹ́ẹ̀rí baálé mi bẹ́ẹ̀ tí ń wò wọ́n wọ́n yìí gbàmọ̀ràn bíi tí wò kó mọ̀ pọ́kọ àtìyàwó tiẹ̀ máa wà nù ilé wọn ò jọ jòkó wọn ò jọ dára mọ̀ràn láàrin ara wọn kí ló wà ń bẹ̀ ẹ́ èmi àti yìí náà lájọ wà nù ilé kò sẹ́nìkan pẹ̀lú wa kí ló wá burú kíyàn wá pe ọkọ èèyàn jòkó pé tó ẹ báyìí ẹ báyìí ẹ báyìí wọn ò ní gbọ́ o tinú wọn tí wọ́n fẹ́ ṣe ni wọ́n ṣe kẹ̀sì mọ́ wà wò kò sírú ọ̀rọ̀ tí mo bá lè bá wọn sọ tán bá kọ̀ jálẹ̀ tí wọn ò bá gbọ́ràn a sì mọ̀ jáde wọn lójú ìdí wá rèé tó jẹ́ pé kò sírú ọ̀rọ̀ tán lè bá mi sọ èmi náà mọ̀ fọ̀rọ̀ wọn rẹ́rìn ni n tó fàdí ọ̀rọ̀ náà. ẹ ó dáa bàbá èwo náà ló wá tó ẹ nínú gbogbo ṣiṣẹ́. <laughs> orí wọn lọ́rọ̀ tí ọba ju ẹkún lọ ẹ̀rín là á fi rín bọ́rọ̀ bá rí báyìí kàràn téèyàn ó fi sọ̀rọ̀ kó bínú yóò sì kúkú bu ẹ̀rìn kẹ́ni wọn lè mọ̀ pé tóun ń ṣe kò dáa ó kù díẹ̀ káàtó pé ọ̀fẹ́ gbọ́ ìdí o. ṣé o rí ọ̀rọ̀ tí mo pè ọ́ sí mo wò pé mọ́tò kan tá kiri yẹn kò kò tó. tí n bá fẹ́ jáde òní màá lò tí wọn náà bá fẹ́ jáde ìwọ náà náà ló ń lò ó fẹ́ lọ ra nǹkan náà ló máa gbé lọ mo rí i pé tá a bá tún wa ọkọ̀ míì kún tó jẹ́ méjì á lè jẹ́ kí movement wa ó tún kó wà sí à so eh, ọ̀rẹ́ mi kan ṣẹ̀ fi mọ́tò kan lọ mí mo ń rò láti rà kí ọkọ̀ ó di méjì so tí wọ́n bá gbé kan kémi náà gbé kan so ìkan ò ní dìkan lọ́wọ́ mọ́. bẹ́ẹ̀ni tí mo ní kí n sọ fún ẹ nìyẹn. ọ̀dà balẹ̀ mi ọlọ́run ọmọ bòkó fún yín ẹ pẹ́ fún wa ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìmọ̀ràn tèmi ojú òwòye tí mo fi wò ó wò pé a ìdí mọ́tò mi òun wá bí àbá pé irú ilé wa tó wà ń bẹ̀ wọn hmm. irú owó tẹ́ ẹ fẹ́ fi ra mọ́tò kẹ́ ẹ ra páànù kẹ́ pákó káwa náà kúrò lẹ́gbẹ̀ẹ́ mi rẹ́ǹtì irú two fifty thousand à ń san lọ́dọọdún àwa náà di láńlọ́ọ̀dù nígbò pé àti ní ìdí mọ́tò báyìí mi ká kọ́kọ́ yọrí ilé ńlá. Hmm, it's a good idea pé ehm, kára páànù kára pákó igi kákan bẹ́ẹ̀ni it's a good idea ehm, màá lọ rí ẹnjìníà tó wà ní ìjàjọba àbójútó sí pé àwọn igbó tó ti wà ní sọ̀rọ̀ àǹdíṣẹ́ kan clear so kan bẹ̀rẹ̀ iṣẹ́ bẹ̀ a lè kó owó yẹ fún ọmọ bá ṣẹlẹ̀ ẹ ṣe mo ń bọ̀ kí n yọjú sí mo ń bọ̀ ẹ ṣe ẹ má pẹ́ o. mo ń bọ̀ kí n yọjú sí. àwa náà tiẹ̀ kúrò lẹ́gbẹ̀ẹ́ mi rẹ́ǹtì èmi náà di láńlẹ́ẹ̀dì tí mo rèdí ke láàrin wọn lọ́wọ́ ṣeun. ìyá rẹ̀ dà. mo ń bọ̀ o. tètè. ẹtúmọ̀ kan sí wa. ẹtúmọ̀ ẹ̀rọ kan sí wa. kí mọ́tì kan sí wa. ẹ̀mú kan sí wa. adúgbò owó ìtẹ́ ẹ̀ ti mú yìí. kọ́mọ bí mi àlọ́ dọ̀hún. kò wú. ẹ ní problem àpótí ló ń sọ̀rọ̀ ẹ mọ nǹkan kan. o ṣe. ya wa ṣé o sí. kò sí kankan ẹ jókòó. kí n di mẹ́fà ọdún. márùn. márùn ọgbọ̀rọ̀ lọ́ọ̀ka hmm. yes ma ìyá. ẹ hmm ìjẹ́ mọ̀ mi. emi èmi ni àpótí. àpótí. Hmm. ọmọ adéwálé. àpótí. Hmm. ọmọ adéwálé nìyí. <laughs> ẹ pẹ̀lẹ́. Hmm. ṣé ẹ rí mi ṣe ọ̀ríjínà. ẹ ẹ bọ́ra ní. <laughs> mi ń ṣe ẹ bọ́ra ah. àmọ́ mi ń ṣe ọ̀ríjínà. ṣe rí nígbà tí ọlọ́run dá wa àwọn kan àwọn kan ni wọ́n fẹ́ dá mi bákan hmm, ṣùgbọ́n ọlọ́run dó tì mí dínú tí mi fi ṣe original. ẹ ṣe ṣé ẹ bínú ìyá ọkọ yín kọ́. kí ló dé kò sí kankan. ẹ ó wà. Hmm. Hmm. tí ẹ bá wo bí mo ṣe wà n bá ní kí èmi àti ká máa fẹ́ra. mo mọ̀ dáre. kò sí kankan. kùkùté àbápòtí àbí kí ló ní ẹ sọ. àpótí. sọ ọyọnu. ọmọ adéwálé. ẹ ẹ wò ẹ dákun ìmọ̀ràn kékeré kan tí mo kàn ní fún yín ni pé. Okay sẹ́ẹ̀rí tó bá ṣe pé ìgò ọtí kan lágbára yín bá gbé hmm. ó ní ká ẹ máa mú o hmm. tọpọlọ yín ò fi ní máa sún sẹ́yìn mọ̀tẹ́ ah, bá rò pé bóyá agbára yín gbé bíi méjì ẹ mú méjì kẹ́ ẹ sì dìde kẹ́ ẹ máa lọ àbẹ̀wò ní balabala bíi iṣẹ́ inú òjò. ǹjẹ́ ẹ sọ fún mi pé mo ti sọ kátàkátà. ó ti sọ. tí mi ò bá nífẹ̀ẹ́ yín. sọ yọnu ọ̀bọ̀wọ́ ah. ṣe rí bí àárọ̀ pẹ́. ìfẹ́ yín ló jẹ́ kí n wá síbí báyìí o kò sí pẹ́rẹ́. Turkey press. ṣé ẹlẹ́ran ṣé ẹran wà. kò sẹ́ran ẹja ló wà. ẹja ok ẹ mú ẹja odidi kan wá. three five ló di. Hmm. ẹ má wọrí odidi kan ọlọ́pàá o ẹ ṣì ẹ mú wá. kí n gbé wá tútù. odidi kan ẹ má pa ẹ gbé wá. ó ti yé mi. ẹ má pa o ẹ gbé wá odidi kan ìdúró tó yé mi <laughs> eh. ah, ẹ wà gbọ́ ẹ dákun ẹ̀ ní dààmú tírí fàìfù ní ẹja pẹ̀lú àwọn ọtí ètò ẹ̀ ti mú ìbò ni ò ṣe ní di pé oh. ẹ̀dà fẹ́fẹ́ lọ́gbẹ̀ẹ́ bá yẹjú rẹ tọ́tọ́ rẹ̀ tílẹ̀ sọ̀rí jìnnà. Hmm. ìyá ẹ má fọ oh. god ẹ lọ gbé ẹja odidi kan wá ẹ ṣe ẹ má pa ah. ẹ má pa ẹja pa papọ̀ ń tọ́ lọ sí. Ah, ó ti rọ́ǹgì. maro ní kẹ. ó bá dé mi. ìwé rẹ. ọmọ ìyá yín ẹ ti yá rí ẹnjìníà náà. mo ti rí. Ọlọ́run ṣe kí ló wá wí. mi ò ra kápò mọ́ mi ò sì ra páànù mọ́tò tí mo ní mo fẹ́ rà gan-an náà ni mo padà rà kódà ọ̀la ni wọ́n ní kí n wá gbé. kí ló tún dé n tèmi pẹ̀lú yín jọ sọ ọ̀tọ̀ mm. n tẹ̀ tún wá lọ ṣe ọ̀tọ̀. báwo ni wọn lórí sórí gbàtọ sọ lẹ́ẹ̀kan o mo wá wò pé ah, orí mi kọ́kọ́ dàbí ẹni pé ò sí ń bẹ̀ ṣé wọ́n nígbà mo wá jáde síta tátẹ́gùn wá fẹ́ sí mi lórí mo ah, náà ẹ̀dùn ah, náà ọkọ̀ ni mo ní mo fẹ́ rà obìnrin sì fi nǹkan bá mi sọ̀rọ̀ ó sì pàṣẹ fún mi náà mo sì wá gbà pé wọn ò sì ra ọkọ̀ mọ́ mo sì yá agbábí ọkọ̀ lọ́nu kó wọ́n sì pé olúwarẹ̀ ọ̀ padà wọlé torí yóò lọ ra pákó tí yóò lọ máa ra páàrùn lóòótọ́ màá kú lọ fẹ̀ka ra ọkọ̀ tí ọkàn mi rà. baálé mi ẹ má tún fi ọ̀rọ̀ lọ mi mọ́ láyéláyé nítorí pé ìtẹ́ mi pẹ̀lú yín jọ sọ ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ni tẹ́ ẹ máa ṣe ìtẹ́ mi pẹ̀lú yín jọ sọ ni pé kẹ́ ẹ ra páànù kẹ́ ẹ ra pákó kápò lẹ́gbẹ́ mi rẹ́ǹtì kẹ́ ẹ yé san two two fifty lọ́dọọdún kémi náà di láńlọ́ọ̀dù ẹ wá tún yé ẹ tún déta ẹ lọ yẹ ìmọ̀ràn mi ah baálé mi ẹ rántí o pé aṣọ tó kàǹgùn ségun téégún ní í o. ó da gbogbo ẹ̀ lẹ́ẹ̀ bá kí wọn náà di láńlọ́ọ̀dù. bẹ́ẹ̀ ni baálé mi. mo sọ bẹ́ẹ̀ náà ṣé ọmọ ibi tí wọ́n parí ọ̀rọ̀ rẹ sí báyìí. ń bọ ọmọ pa sí. aṣọ tí. tó kàngùn sí eégún téégún ní í ṣe. <laughs> téégún ní í ṣe mo wí bẹ́ẹ̀ mo lò tí ń pọ̀fọ̀ ṣé orí bó ṣe sọ̀rọ̀ lẹ́ẹ̀kan fún mi mi ò mọ tó ṣe orí mi gbogbo ẹ̀ kàn mọ́ náà lọ ni mi ò mọ tí mò ń ṣe mọ́ ni mo fi fún ọ lésì pé wọ́n ra páànù wọ́n ra pákó wọ́n ṣé orí mo ṣe wá jáde síta báyìí tátẹ́gùn mi fẹ́ sí mi báyìí orí mi kàn wálẹ̀ ni pé ọkọ̀ ni mo ní mo fẹ́ rà kí mo fẹ́ wá débi pákó àti páànù kí ni mo fẹ́ lọ wá dọ́dọ̀ ẹnjìníà mo kàn gba ọ̀dọ̀ ọlọ́kọ̀ lónìí mo ti sọ bẹ́ẹ̀ pé o ti ń ṣoògùn o ti ń yalé. baálé mi ni òṣò mi. àlọ́ ti ń pọ̀fọ̀ ọ̀fọ̀ rẹ̀ ò lè mé mi. òwe àwọn àgbà ni mo tẹ̀lé tí wọ́n sọ pé aṣọ tó kàngùn sí eégún téégún ní í ṣe. àwọn ọmọ ní kò wá lè mé mi sọ wa ara sọ eégún tó ọlọ́kọ̀gùn sí eégún aṣọ náà lọ́ọ́ lọ́ọ́ bẹ́ eégún tẹ́jọ́ máa wọ̀ ọ́ jáde nílé yìí mo sọ bẹ́ẹ̀ mo lọ tí ìwà rẹ ti yàtọ̀ sọ̀rọ̀ pé tẹ́lẹ̀ ohùn rẹ̀ ilé báyìí tẹ́lẹ̀ sí mi ohùn rẹ̀ ilé báyìí o òun rẹ ti ń le pẹ̀lú ọ̀fọ̀tò tí ó ti ń ṣoògùn. bọ́dẹ̀ mi èyí lè gbọmọràn mi ẹ̀ ń dàrànmọ̀ràn nílùú yẹn ló ń dùn ó ló ń dómọ ká mi lára ò bá dẹ̀. pé kéne pé kéne. ni mo fi ń pòwe fún yín o pé aṣọ tó kángun sí eégún téégún ní í ṣe ò bá lè. èyí ti mú ọ sẹ mo ní kò dáa ọtún wá tún tún sọ ọtún wá tẹnumọ́ ọtẹnumọ́. baálé mi yín tí mo fi ń sọ fún yín tí mo fi ń pòwe fún yín ni pé èmi ni mo kángun sí yín ìyàwó yín ni mò ń ṣe èmi mo sì kángun sí yín ní táwọn Yorùbá wa sọ fún mi ni pé aṣọ tó kángun sí eégún. téégún ní í ṣe baálé mi. abẹ́ ìwà àgbà mi ni ọ̀tún mo ní kàn dá ọ̀tún wa ń tù sọ pé wọ́n ta mọ̀ wí náà ni àná. baálé mi ìpọ̀fọ̀ fún yín. ọ̀fọ̀ ló pa ìpọ̀fọ̀ fún yín. ọ̀fọ̀ ló pa ọ̀fọ̀ ló pa ó sì kú òdúlé yìí ó kú òdúlé yìí. sọ orí ní tó ṣe n tí mo rò ní pé nígbà tí ìyàwó mi bá fún mi ní ìmọ̀ràn lónìí tí mo tẹ̀lé tó fún mi lọ́la tí mo tẹ̀lé nbò ni wọn ò ní sọlú ẹ̀ di abóbìnrin pípo nù lé àwọn ẹbí ó máa wò pé ó ti lo ọpọlọ ẹ̀ ó ti lo orí ẹ̀ ìdí inú tèmi fi ń kó ìmọ̀ràn ẹ̀ dànù tí mò ń lo tinú mi sórí. bàbá hmm. ìgbà míì náà sì tún bẹ tó yẹ pé ohun tó wù náà ni wọn ó padà ṣe àmọ́ wọn ò ní ṣe lákòókò tó wí kó hmm. má bàa rò pé bóyá òun lòun fún mi mọ̀ràn kọ́ má dàbí ìgbà táwọn ìkóbìnrin darí èèyàn mi ò wá mọ̀ pé. <laughs> o rí n tó wí tó o bá fojú inú wò wọn náà ti kéwè wọn náà wọjú orí ẹ òbí tó o dé nísìn bí wọn bá kóru ẹjọ́ ń wá sọ́dọ̀ ẹ nísìn kí ló wì ọmọ yìí pé ìyàwó ẹni lọ́mà ti sùn ẹni òun lọ́mọ ń tà ń jẹ òun lọ́mọ ń tà ń mu bá a ròde òun lọ́mọ aṣọ tó yẹ á káwọ̀ lọ́mọ bàtà tó yẹ káwọ̀ sẹ́sẹ̀ òun lọ́mọ ẹni tó yẹ kó fojú kàn wá òun lọ́mọ ẹni tí ò yóò fojú kàn wá sọ ọ mọ̀ pé àṣẹ ni wọ́n ti ṣẹlẹ̀ tí sì ṣètà béèyàn bá sì súnmọ́ obìnrin kì í ṣe pé gbogbo ẹ̀ náà ń ó fi mú yàn sínà gbogbo ọ̀rọ̀ kọ́ là máa kó dànù. pé òun ló dàbí ìtẹ́lẹ̀ díẹ̀ ní eh, kí èrè ní tí. yọ̀dà fún ọ ènìyàn fi wí pé aṣọ tó bá kángun ṣe é gún ìlà àpè ń jẹ̀pẹ́ aṣọ tá a bá ti bá lára eégún báyìí tí eégún ni. bó sì yẹ kó ṣàlàyé fún mi ni pé n tẹ́ ẹ ṣe yìí o ó dùn mí o kó ẹ̀rín tí ó bẹ̀rẹ̀ sí. yẹn bí ọlẹ́rìn ìbéèrè kan tí wà àtìyàwó ẹ bá jà tó wá bọ́ọ̀tà tẹnìkan rí bàbá alágbájá ẹ káàárọ̀ o ìyá alágbájá ńkọ́ kí ló wì. àlàáfíà ló wà. àlàáfíà ló wà kí ló dé tó sọ fún pé ń sìn ilẹ̀ jà tán yìí. Hmm? kò sí so obìnrin ń fẹ́ ìmọ̀ràn tó dáa kọ́mọ́ bá a sì wà wò ọkùnrin náà ń fẹ́ ìmọ̀ràn tó dáa kọ́mọ́ bá a sì wà wò ọkùnrin tí ń fún obìnrin nímọ̀ràn tí ń kọ́ tí ikú ń bọ̀ báyà kò ní í dá bọ́ bá sọ̀rọ̀ hmm. obìnrin náà tí sì ń fún ọkùnrin mọ̀ràn bọ́kùnrin náà bá kọ́ tí mọ àṣìṣe tó ìlójú ọmọ rẹ rìn tàbí kọ́ máa kọrin. wọ́n sọ̀rọ̀ kò ní ẹ̀ta létí rẹ̀ ah, ìwọ lọ́sẹ̀ hmm. wọ́n ló sì jẹ̀bi ọ̀rọ̀ yìí gbogbo ọkùnrin tí ọba ti gbàmọ̀ràn ìyàwó rẹ̀. sọ wa ń bínú ní báyìí ẹjọ́ eh, máa gbàmọ̀ràn ara yín ni sọ gbọ́ aṣọ tó kángun sí eégún ni là ń pè ń jẹ̀pẹ́ jẹ̀pẹ́ rẹ rèé ọ̀gbọ́ ìwọlé eégún òun jẹ̀pẹ́. ọ̀dà hmm. ó yá mo fẹ́ gbà àmọ̀ràn kan ah, lọ́dọ̀ rẹ̀. ní gbangba àtàrí eh. iná ó sì dúró. <laughs> ẹ káre. àdéhìí ah, àdéhìí ó ti tún bẹ̀rẹ̀ o ó sì ti kọjá àyè rẹ kí la bá lọ kí la bá bọ̀. Ah. ṣé o mọ̀ pé èmi mọ́rọ́fọ́lù mo wà wájú rẹ ni ah, èyí tí mo á sọ sóti ìburú jù ni pé kẹ́ ẹ̀ kájú àkọ́kọ́ fún mi. mọ́rọ́fọ́lù. Ah, dákun ti ẹ̀dùn náà sówó àjọkẹ́ wà tí mo jẹ́ ọ̀nà. dákun fara ẹ̀ balẹ̀ náà nítorí jẹ́ oyé mi ni pé fara balẹ̀ nítorí jẹ́ oyé mi ni pé ojú mi lọ ṣé nítorí pé okòrùn gbọ̀n hànú. dákun èdè àwọ̀ táwọ̀ ẹ̀pẹ̀tẹ̀pẹ̀ kátà ló sàmọ̀ pé àwọ̀ kẹ́yìn jù kan lọ ọ̀fẹ́ mọ̀ bá mi sọ pé ìjù ọ lọ ni. omi mọ́rọ́fọ́lù. àdéhìí. ó hẹ̀ gí hò ọ̀kẹ́lẹ̀ dín. lọ́dọ̀dọ̀ wọ àdé ẹ̀mí lọ bá wípé wọ̀ gbé o ọ̀rọ̀ yà bọ́ mi. Ah. má para rẹ àlọ́. ọlọ́fọ́lù ó sì jìyà. lọ́dọ̀ fọ́lù ọgbà mi. ẹ ti bá gbọ́ kí ló ṣẹlẹ̀. mo fi lẹ́dọ̀ àbúra tó o bá fọ́kàn mi tó o bá gbẹ lóye ah. ṣé bàbá mi kó bí mi. ó mọ̀ ṣe bí ó ṣẹ̀ sí o. ẹ̀mí ah. ní ẹ̀gbẹ́ o àṣọ ọ̀rọ̀ bí rẹ̀. ọ̀kẹ́lẹ̀ dín. ó mọ̀ ṣe o.